bí olúwa ọba kọ́ ilé náà ẹni tí nǹkan ṣe lásán ni o. olúwa ti kọ́ ilé rẹ̀. shout a loud hallelujah. Mountain of Fire and Miracle Ministries Yoruba Church Aboru ń pe gbogbo ènìyàn síbi ìfilọ́lẹ̀ ìjọ tuntun wọn the church building dedication and ten years anniversary of Hallelujah Cathedral. oníṣẹ́ra Team Beauty House of the Lord Ẹ̀kọ́ Ilé Olúwa First King five verse five Venue Church Auditorium twenty-three Ero Family Street off Victor Bus Stop Aboru Yanupaja Lagos State. Tuma wáyé ní Sunday sixth of November twenty twenty-two Time ten a.m. Prom. Host Pastor Mrs Ruth Modupeola Akapo. Níbi tá a ti máa jẹ orí ọ̀fẹ́ láti fojú níjú pẹ̀lú bàbá wa. Bàbá wa nínú Olúwa ló máa ṣíwájú àti wọlé sílé ìjọsìn tuntun náà. Dr DK Olukoya General Overseer Mountain of Fire Miracle Ministries Worldwide. Ẹ wá ẹ jẹ́ ká jọ ṣe àjọyọ̀ papọ̀. Kẹ́ ẹ lè mọ̀ wípé dájúdájú olúwa ń bẹ níyìn jesus is lord.